الضاربين أخذه الإمام الترمذي في في الحديث أنا بطريقة آه، أجاب عن الزهدات أنا بين أنتي صلاتي ìkankan nù rẹ̀ nínú àkùrán ẹni tí ọba bẹ̀rẹ̀ fún ọgbẹ́ náà kùrán ẹni tí ọba bẹ̀rẹ̀ kan lórí ẹ̀ náà kùrán kàrí kò sí kùrán nínú rẹ̀ kò hàn kankan nù kùrán. أنا تذكر الله أكبر تربية الخريف هذا بيريتي وتبدي الخريف تبدي كيمياء وتبدي غروب ó dàbí lẹ́tọ̀ sí ìdí àbúrò ó dàbí lẹ́tọ̀ sí kẹ́mi tó ti dábòrò ẹ̀ ẹ̀yẹn ni pé ọlọ́pàá ọlọ́pàá sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àdúgbò ṣe ẹ̀ka náà padà àti àwọn ìdásílẹ̀ àdébù pàtàkì àkùrá pàtàkì kẹ́mi àkùrá. Tetapi Al-Quran saya pertama kan pemahaman akan muslimin. Oh, itu penting. Ah, itu sebagai dengan juga itu banyak. Ah, oh, itu sebagai Al-Quran itu sebagai orang Si Abdullah dia menjadi di isyane isyane no sare ke terus mengalah kerja lalu lain. Dan ada yang terjadi

àdúrà àwọn èèyàn ayé tí wọ́n pè lẹ́nu àkókò tó ayé yẹn ìjọba ni ó sọ̀rọ̀ ẹ̀yàn bá ti máa ṣe ìjọba ni ó sọ̀rọ̀ báwo la ti máa ṣe ẹ́ á fara balẹ̀ á ti rò jáde orí nítò kọ́dà àǹjẹ́ kan kọ́dún tọ́ba lọ́mọ kí wọ́n tẹ́tẹ́ kéle tí ọba tẹ̀lé tó kọ́ tẹ́jọ́ kan tó bìnrin kan tó fi tó fi pa tẹ́tẹ́ tí ọba yọ sálẹ̀ tẹ̀ tọ́ba tó ti dún ẹni tó tẹ́ ti dún lára rẹ̀ gan yọ fẹ́ lórí kíni lórí ẹni tó tóbi ẹni tó tóbi ẹni tó tóbi ọ̀kan náà tó tóbi náà yóò sọ̀rọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀. so àwọn ìjọkọ́ mi gba àwọn oníṣọ́ fún yàn wọ́n ti wọ́n ti wọ́n oníṣọ́ fún yàn tó kò jọ bá wọn kó jò tó bá kàn ó sì mọ ọjọ́ fẹ́ẹ́ jòkó báwọn ọjọ́ fẹ́ẹ́ jòkó wọn kọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ayé nígbà tó wà lọ àwọn ìdí ìgbẹ́ kóòtù kóòtù ọ̀sẹ̀ ní tó lọ́wọ́ fẹ́ dún. so that ọ̀rọ̀ náà ọba ẹ má tí wọ́n bá ọ̀rọ̀ yẹn lọ́sùn àti láti jẹ́ ní tó tóbi o wọ́n sì máa pàdé ṣé ẹ pẹ́sẹ́ pẹ́sẹ́ ǹjẹ́ ìrọ̀rọ̀ yẹn pẹ́sẹ́ ṣe ọjọ́ sọ̀rọ̀ ẹ̀ńtọ́ wa náà bẹ́rẹ̀ sàn bàbá tinubu àwọn kò ṣe sọ àkọ́kọ́ àwọn ṣe ìjọba rẹ̀ tó tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ bá ṣe kàkà lẹ̀ mọ́lẹ̀ nílẹ̀ sọ̀rọ̀ náà nígbà náà nígbà náà tẹ̀ àdìkátọ́jọ́ ní tí wọ́n máa wọ̀ yẹn lọ. Kọ́dà kọ́ yẹ pé tí wọ́n bá tẹ̀ kó bá tẹ̀ lọ́tọ̀ àdúgbò yẹ pé nínú àwọn tó dà fún wọn láti lóye. Ẹyin ni òwò bẹ́ẹ̀ dà sí nígbà bàbá àwọn tó tí wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́ kọ́yẹ́ ká máa pariwo tí wọ́n máa ń kalẹ̀ kọ́yẹ́ àti kọ́yẹ́ ká máa pariwo kọ́yẹ́ ká máa sọ̀rọ̀ kọ́yẹ́ ká máa sọ̀rọ̀ nínú àǹfààní ìbéèrè nínú ọgbẹ́ ayé àǹfààní àǹfààní àdéhùn àti sábà àǹfààní. wọ́n lè tẹ́kọ̀ọ́ lọ́wọ́ náà ànábì tẹ́kọ̀ọ́ sí ọdún lọ. lẹ́bi àdéhùn lẹ́bi àdéhùn àti ṣùgbọ́n abdullah ọdún tó sàmà wọn ní ọjà ńlá kan kuran ọba hamsa kanyọ manilada ní ọba manilada mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá ibi pé wọ́ọ̀dù kan lọ́kàn hamsa kan lásán lágbègbè àdéhùn tí wọ́n ti sàbẹ̀sẹ̀ lé àdéhùn tí wọ́n ti àdéhùn yẹ́sà àdéhùn ibi pé ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà rẹ̀ fẹ́ lórí àdéhùn yẹn ń padà dáadáa. Hoy la embarazada. Hoy la embarazada. So, Adam Bakr said, Allah said Quran in the Lord go or when that person Allah said Allah and Quran. No, no, they are not about it. Allah said no, they are not about it. Allah said Allah said it. Anabi sọ pé sọ̀rọ̀ fún ọjà lórí gbogbo àwọn ẹ̀dá ẹ̀mí. Entonces, aquí te van a lo valorado. Vamos a ver cómo se puede, cómo se puede hacer, no puede ser, no puede ser, no puede ser. Entonces, pues cuál es lo que te digo, ah, yo te da, yo te da, toma, ya, vale, ya, vale. Con esto se estaba, con esto se tiene, con esto se la mayor de los países, estaba. Ya estaban de por tanto, va, son tres no science science master mana kan amma ma jaba to science na ato ne ka tan kana ma o ke me science master ko da da ba shi ko ne ko ba ta ma sa si fato ne ka tan ka to da ba ba so fa ne so da en esta por tanto ma ti lo ba ina sha'ar ya kana da ka ta ne okay kuran ka ti de kale ai ma sara da ne no ne haram da ne kama da ba sara shi ne ne اشفي náà wa ní bẹ́ẹ̀ mẹ́wàá bẹ́ẹ̀ ṣé ọba èkéyìí ọba nílẹ̀ lágbára ó lè wá bọ́ sí kí nínú ọjọ́ tí wọ́n tẹ̀ka tí wọ́n má tẹ̀ka kalẹ̀ tí gbogbo ẹjọ́ àwọn akẹ́nà ti pè é hanya ma da mai da zaman da kada kuma da ma a ta ga ga ne harame kada mai da ma exam ba da taji ko ta ba so no kan tun ba ko ya kan so fún akin to àwọn akin taji kin a belo do me ko so mata ta kwa kama pata ta kwa e ba ko te pata kide ona kan ja ti na sa e ya ti da da ẹni sá Quran ẹ bá fàyè rẹ lẹ́yìn àánú Ọlọ́run tọrọ wa ṣe ìdá bàbá ẹni sá Quran ẹ bá fàyè rẹ lẹ́yìn ọ̀dọ̀ Ọlọ́run tẹ bá tọrọ wa ṣe yọ̀ǹda lẹ́yìn tọrọ ṣe yọ̀ǹda ẹni sá Quran tẹ bá ṣe ń kọ ẹ kàn orúkọ dàájí alẹ gba náà lẹ ta ibẹ̀ báwọn ọmọ yín ṣe ń ta báwọn ọmọ yín àti àwọn ọmọ yín ṣe ń ta ibẹ̀ bẹ́ẹ̀ kan ọ̀rọ̀ Ọlọ́run balẹ̀ kẹsìlẹ ti ní so tẹ bá ti wá sáà ń bẹ́ẹ̀.

nǹkan tẹ bá tọ́ àti bá tọ́nà bá tó sànù tẹ bá háyà kan léyìn tọ́ba tọ́ba ti náyìn lápẹ́ ọ̀kan yàtọ̀ kan ọlọ́run lè sọ́jú méjì fún yín tó lè jẹ́ méjì rọrùn ẹ máa há méjì méjì torí tẹ́ ẹ bá ti fi tẹ́ ẹ bá ti fi kan tẹ́ ẹ bá ti fi tẹ́ ẹ bá ti fi tẹ́ ẹ bá ti kọ́ra yìí pé ìkáyé ká ọlọ́run máa ń ṣe rọrùn bẹ́ẹ̀ ni ojú kan tó bá dá ọlọ́run padà máa ń ṣe rọrùn pé ọ̀lẹ́ padà ọ̀lẹ́ kọ́kọ́ le tẹ́ ẹ bá ká nǹkan tó ṣe níwọ̀n bàbá yìí tẹ́ ẹ bá tẹ́ ẹ bá sílẹ̀ lẹ́yìn àná ọlọ́run tẹ́ ẹ bá má jẹ̀rẹ̀ lójú lẹ́yìn àná ọlọ́run ń ràn bẹ́ẹ̀ lọ́rùn lọ́rùn.

tẹ bá máa tán ẹgbẹ́ àwọn máa ten repeated ten repeated ten repeated lójúmọ́ ẹ̀ràn pé fifty times lápèjì ó kéré ní bọ́yá repeat ayé àtàtẹ̀ ká so so so tiẹ̀ so so that bọ́yá ti pinnu láàárọ̀ ten repeated so máa rán alẹ́kẹ̀ tó sùn bọ́yá ló bá lè jù bẹ́ẹ̀ lọ hundred times ẹ bá ṣe bẹ́ẹ̀ jẹ́ ká bọ́ọ̀lù kọ́dà bí ó tẹ̀ bá ṣe mistake bí ó ń tẹ̀ ọ̀tẹ̀ ní kí n tẹ̀ Quran tó bá ṣe mistake pẹ̀lú ògbọ́n náà ẹ̀ orí tí ó rìn lẹ́dẹ́ tọ́lá bá ti sànú orí tí ó lórí. so nínú pàtàkì àti nínú mọ̀sẹ́ẹ̀lì àtẹ̀sí tọ́lá wọn bá ti wá lọ fún kéèyàn àtàn kí wọ́n tẹ̀sí ká ń bẹ́ kí wọ́n ti kí wọ́n kí wọ́n má jókòó sí pé àti tamasi ma sọ́tò tọ́sà sọ́tò ẹ̀ka ìgbà wọ́n ti pín òtítà kí wọ́n má jókòó sí bẹ́ẹ̀ ẹ̀yin náà lọ́dọ̀ promotion bí iṣẹ́ tí wọ́n bá ń di promotion àgbàlagbàlà yóò ti kọ́ ṣẹ̀dá àwọn àgbàlagbà ní secondary school dis àfikún àwọn atáwọn aláfi náà ni ak ẹ ẹ ẹ nígbàlejò àwọn àgbàlagbà àgbàlagbà àgbàlagbà lọ́kọ̀ ńlọ́gbẹ̀ẹ́ àtọ̀bẹ̀ tí ò lè di mama lọ́dọ̀ àtọ̀bẹ̀ tí ò sọ àti ọgbọ́n rẹ̀ ńlọ́gbẹ̀ẹ́ nípa pé tayé tayé tayé tayé tayé tó bá ṣe ti tẹ̀tẹ̀tẹ̀ sínú káwáyé fún bẹ́ẹ̀ kò sí pé kí ní tayé so ká káma sọ pé o ti gbọ́ káma sọ pé o ti gbọ́ kí ni ń bọ́ ọ̀gbọ́ kọ́dà bá ṣe tán kọ́dà bá jẹ́ pé sólà méjì sólà mẹ́ta sólà mẹ́rin lọ́nà ọ̀tẹ̀ ní kí n padà rí ha kí n tó kú. so ìyẹn ní àǹfààní ẹ̀ ṣe ló jẹ àgbàlagbà ni ẹ̀ báwa wá tún ní ọ̀dọ́ kí lọ́dọ̀ tó fọ̀dọ̀ ṣe kí lọ́dọ̀ tó fọ̀dọ̀ ṣe àwọn àtàlà àwọn máa ń lé kí làwọn máa ń fi àkókò wọn ṣe ṣe sẹ́ẹ̀sì yìí mẹ́rin kọ́dà à ń bá wọn sọ̀rọ̀ pé sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì ẹ̀bẹ̀rẹ̀ lọ ẹ̀bẹ̀rẹ̀ lọ bẹ̀ sẹ́ẹ̀tì yóò máa dàsìkò fún ọ̀rọ̀ ajá yóò máa ṣe kí ni yóò máa dàsìkò ọ̀rọ̀ ajá tẹlifíṣàn lọ́jọ́ yìí tí wọ́n bá tó wò wò tí wọ́n bá tẹ̀lé. ká má jòkó tẹ́tẹ́tẹ́ fáwọn ọmọ ṣe tó bá wù wá ká má wọ tí káàkiri ní fáwọn ṣe pé tàbí bọ́ ó dọ́ láti bẹ̀rẹ̀ ọlọ́run àbájọ́ láti ṣètò kí ló dé tà nínú àṣìṣe fún rẹ̀ wọ́n máa ní náà rí pé kíkiri kan náà wá tọ̀bí ò ní bèrè pé sóra tó ń kẹ́sọ̀ ti parí ẹ̀ láti jọ ìṣúra yìí láti sáré wọn á dáadáa tó dáa ìwọ́n ń dáadáa tó dáa àwọn kẹ́ sóra tó kẹ́bẹ̀ lọ́tí ń pọ̀ bọ̀ lọ́tí ń bá ó sì ń jẹun ọmọ mi lọ́dọ̀ bí ìwé ṣe ń wọ̀ ṣé tó bá pé kí ni àti ètí ẹ̀ sọ̀rọ̀ lọ́rùn ìwé tí wọ́n ń kà yìí ṣé yóò dùn mọ́ bìbẹ̀ òbí náà fún un lọ́mọ òun pẹ́ gbọ́dọ̀ lẹ́sìn o tó yẹ pé ẹni tó bá ń gbé ọlọ́pàá náà ti máa gba lẹ́sìn ìṣàwálé tó bá ń bójú táwọn ọmọ kò tó bẹ́ẹ̀ káwọn ọmọ àwọn ọmọ tó bẹ́ẹ̀ lẹ́sìn ẹni bá ń ọmọ so àbídọ́mọdé àbídọ́mọdé wọn máa ṣe ṣùgbọ́n àwọn ti digi a òbí kó múra kó sábà kó kó múra àná ṣàdúrà fáwọn so bí òbí lọ́gbẹ́ bí wọ́n ṣe mọ́ ẹ̀kọ́ àlùkùrá ẹ̀kọ́ ṣẹ̀rẹ́ àyè làwọn máa ń ṣe mọ́ làwọn máa ń ṣe lọ́ba. kódà onírọ́ máa ń ṣe lásìkò tí ọba kọ́kọ́ kọ́ra ni onírọ́ máa ń ṣe àsìkò tó bá ní kóso ṣe lèdí ṣàǹdè rẹ̀ kàn nílé onírọ́ máa ń ṣe oníṣẹ́ kí ọ̀ya òbí mi àwọn òbí mi ń lọ pé tó ẹ̀kọ́ mọ́ ṣe wọ́n sì máa bá a ṣe torí ẹ̀kọ́ rẹ̀ torí torí pé ẹ̀ẹ́dínlẹ́sẹ̀ pé wọ́n ti ṣe tẹ́sì kó fi gba dáńtì dáfì wọ́n ti gbàdùn tẹ́sì wọ́n ti gba kìíní sọ. so bẹ́ẹ̀ náà ni àbí kí tẹ̀sán bá dé nítorí dáa ní ṣùgbọ́n kí ló dà ṣe dẹ́bi àlùkùrá rẹ̀ ṣe dẹ́bi àlùkùrá òsì ẹ̀ka ṣe dẹ́jù ayé rẹ̀ pọ̀ ní ibi ẹ̀kọ́ àlọ́ ti ẹ̀ka ṣe kíní jù ẹ̀yìn náà ni dáhùn sọ nìyẹn so káṣí máa bẹ lọ́wọ́ fún wọn bá ṣe ń bẹ lọ́wọ́ fún wa torí àdájà kọ́ lórí ara wa tọ́lọ́ àbá nǹkan ká sojúṣe ká jìnnà gbà sojúṣe kìí ṣègbà tí koran bá sábà dá mọ koran àbábá ṣe ìgbésà koran ìdálé bá anáyá bá dé bá dé tán bá tẹkẹrẹ bá tẹkẹrẹ bá tẹkẹrẹ àwọn tó dé àtàkà nínú àwọn òbí nínú ìyá máa ń gbìyànjú wọn ṣe wọn fi kí wọn fi rọ ọmọ lọ́rọ̀ pé múra síkẹwò rẹ alukuran rẹ kankan báyìí. àwọn kẹ́ tìwé tìwé tìwé nìkan náà àti adáyé nìkan náà kó ṣe náà so bá a bá máa bá ṣe á máa yí sábà máa yí pé ká máa ká máa ká máa ká máa ká ká máa lọ́wọ́ lẹ́nu àjọ pé lílo alukóran nìkan kò ní ṣe dára wa ẹni tó bá tún ọmọ pé wọn ká máa ká kóran tó kàn ká sí pé máa máa máa ràn yàn lọ́wọ́ máa lọ́wọ́ láti fi kí bẹ́ẹ̀ ṣe kí ní dáadáa ìrọ̀lẹ́ ìjọba náà máa káàkiri sí ọmọ kí ṣe sọmọ ọ ní lọ́dà pẹ́pẹ́ ọjọ́ bá fi jọmọ ẹ̀ sí kàfẹ́ ọmọ náà tó ń jẹ́kọ́ ní ládà pẹ́pẹ́ wà ní ọ̀nà dáadáa ní ẹ̀ ọkọ̀ alukóran pé ẹ̀rọ ọlọ́run ọ̀rọ̀ tó tóbi ni kò sí máa ń ẹ̀yìn máa ṣe lọ́jọ́ àwọn ọmọ ọmọ ka quran ọbẹ̀ ránṣẹ́ ọbẹ̀ nípa gbé kama ọbẹ̀ dìde ah, ah, ah, má dìde má dìde quran lọ́n ka ó wọ bí ọbẹ̀ bẹ́ẹ̀ gbé fúnra rẹ ó sọ ìkọ̀lẹ̀ náà ká máa sọ fún ọmọ pé quran náà ká ó tóbi ó ti nà pé òun fi ọ̀wọ́ wọ quran yóò ọ̀wọ́ náà wà lára tiẹ̀ náà òun náà máa ṣe gbogbo tó bá dé lọ́nà bá dé òbí lọ́la ṣùgbọ́n à ń ṣe education ọ̀nà ọ̀yà èdè bàmú gàdẹ̀ ọ̀yà sáré gàdẹ̀ ọdún gàdẹ̀ sẹ́ni bá fífi wọn sẹ́ni bá bọ̀mù wọn ọ̀sẹ̀ ìgbàlódé ọ̀hún ti àjẹjẹ kọ́ concentrate yẹn náà so that bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa kò ṣe náà náà ti ká fún kọ́ọ̀n lọ́wọ́ ẹ̀dí ká fún time ẹ̀dí ká fún time bá jó ju nǹkan ayé ká fún time lọ. ẹ̀dá àdá mi sọ ẹni tí ọba ẹ̀gbẹ́ ló tọ́ka ọ̀rọ̀ tó ń dẹ́gbẹ́ ilé ọ̀hún wúlò máa ń so wúlò máa ń kó wúlò máa ń túmọ̀ sí pé ẹlòmíràn ìmíràn ìpèkè ní so káṣẹ máa gbìyànjú bó àbádẹ ká ná á ń bẹ́ẹ̀ ǹgbọ́n àwọn ọmọ rẹ fẹ́ràn ní àkùrá yìí gbogbo tí wọ́n máa ń ṣe wọ́n kẹ́kọ̀ọ́ tàyé mi o wọ́n kọ́ṣẹ́ mi ò ní tán máa ṣe ó gba àwọn ọmọ wa kí wọ́n fi bẹ́ẹ̀ níṣe ọlọ́run sì rọrùn ọlọ́run lórí ọbẹ̀ pàtàkì àgbáyé mi kọ́ mà pé láti ọ̀dọ̀ tí wọ́n ta pé ọ̀ wá parí kúránì wọ́n mà ní ọ̀ parí kúránì ọdún méjì ló ti lọ aduk abẹ́ ìlọ́wà rẹ̀ ọdún méjì ló ti lọ ọdún méjì ló ti lọ aduk rẹ̀ ní tàfẹ́ ìtọ̀ wọn ọdún àmọ́ ada ọdún ọ̀nà ọdún méjì ọdún méjì kọ̀ọ̀kan dáadáa ọdún mẹ́ta ọdún mẹ́ta ìwọ̀bí ọdún mẹ́ta ọ̀ parí kúránì tí wọ́n kọ́kọ́ lọ lẹ́sẹ̀ ọmọ ọ̀sẹ̀ máa gba ọdún ọdún mathematics ọdún mathematics kí ló ń kí ní ṣe ah, ó máa change sí ọ ọmọ náà serious ọmọ náà serious wọn ò lè kọ́kọ́ wa kọ́ kéré dàsíbẹ̀ sùhánilẹ̀ wọ́n ti máa kọ̀pẹ́ ìpè ọmọ ọmọ ọmọ ọmọ kọ́bí ọmọ kan ká fún ọba mu ọba mu ọwọ́ wọn bí pẹ́lú pàtàkì láti káwá lójú máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ìwọ́n mọ́tò ń kọ́dá ìwọ̀ yìí tí wọ́n kékeré lò pé àbí ọ̀tún kékeré ogún tiẹ̀ ọ̀tún ká koran ó ká màrí gbogbo tó ọmọdé náà bá dé ọmọ pé àṣìṣe ah, rẹ̀ yàtọ̀ bàbá wọn ṣe gbogbo nǹkan tí ò já máa ń ṣe ọgbọ̀n sí kékeré náà ní máa ń ṣe tí wọ́n ní wọ́n sọ̀dọ̀ jẹ́dọ̀ ọmọdé wọn ṣe tí ọ̀dà kan máa sọ̀dọ̀ padà bí ìbàdàgà sọ̀rọ̀ ìjọba ti ṣe tí ọ̀dà tó bá ti ń wò ìwò bí so ọ̀hún náà tó máa ṣẹ̀fẹ́ tí ó gbọ́n ó ti so that ká máa ká bẹ̀rẹ̀ ọlọ́run ká bẹ̀rẹ̀ so ó kí ló máa ń kẹ́ àkọ́lù kúrẹ́ ni máa hà lásán ní máa lò ó máa ṣe kíní o ọ̀nìkúrẹ́ ni máa ní sùúrù ni o kìí já o ọ̀nìkúrẹ́ ni máa ṣe máa ṣe máa kẹ́ẹ́ bóyá o ẹni tí wọ́n ti so kúrẹ́ ni máa hà lára yẹn o nípa òdodo kẹ́ẹ́ kúrọ́ o òdodo ni wọ́n kúrọ́ ọ̀nìkúrẹ́ ẹni tí wọ́n bá fi kò ní bá wọn jẹ kò ní bá wọn ní kí ní kàlàmù owó òyìnbó ní kúrò kò ní bá sọ bẹ́ẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ̀mọ̀ sọ̀rọ̀ kò ní ṣe jìnnà kò ní máa ṣe tí ọ̀tọ̀ kò ní máa pèsè ọ̀dọ̀bìnrin kò ní pèsè ọ̀dọ̀kùnrin oníkùrà pẹ́ẹ́pẹ́ẹ́ máa ra kò ní máa sọ̀rọ̀ ẹ̀yìn oníkùrà kò ní máa sọ̀rọ̀ ọgbọ́ oníkùrà kò ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́gbà oníkùrà pé ọjọ́bìnrin sọ kìí sọ oníkùrà nìkan kìí ṣe gbogbo gbogbo awọ́sẹ̀ kárí nù ṣùgbọ́n ẹni tó ń hápà sọ̀gbẹ̀ ọ yẹ kí ọtún kọ́tún mọ́ra kọ́tún ṣe kí so àwọn kan yẹn nǹkan ní ọmọ sí kékeré láti tó pàtàkì máa ń pọ̀ lára wa níbi kíkọ rẹ̀ kíkà relation bẹ́ẹ̀ ni lílo ìfiṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ìfikọ́yìn ìfiṣe dáwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn. nǹkan ẹ̀ náà wúlò fún yín láyé ìwà aláwọ̀ sípò aláwọ̀ tí wọ́n bá rẹ̀ bá wọn tó tó tó ń kú èèyàn máa lọ kìlá náà wọ́n ti pé ẹ́ bí kò ṣe máa ń tí nínú ìtajà tí a jọ ń tí a jọ ń ṣe rẹ̀ tí a ń fa àṣepọ̀ tí a jọ dá ìtara tí a ń ṣe ojú ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà bá dé ní ọ̀sẹ̀ lọ́nà nìfà. èyí ò ṣe pẹ̀lẹ́ ara rẹ̀ sì máa wálẹ̀ ẹ̀rọ sì máa kọ́dà ìlú ọ̀fẹ́ àdójọ pé ìkẹ́kọ̀ọ́ ti ògùn yánjẹ ayé pé kí wọ́n sáṣẹ pé ìtọ́ náà pé ọmọ kan ṣàánú. kò nígbà tí èèyàn rúbẹ̀ torí tí wọn ló dé nígbà tí wọn ní ọ̀dẹ́ tọ́nà wọn ti wá lókùn sí kó ìjẹ́ká sẹ̀mí lórí ẹ̀sìn sáà ẹ̀rọ láfíà lọ́dún tí tẹ́lẹ̀ tí wọ́n gbà níbi sọ̀sọ̀ ọ̀pọ̀ yẹn tó jẹ́ kíkẹ́ ìwọ̀n ọjà ní ìyára kẹ́ máa wò bẹ́ẹ̀ tó yọ kàn sí yọ kàn sí yọ kàn gbọ́n ní ẹ̀kọ́ síbà tẹ̀ ọ̀lẹ́ níbi náà lè gbà kú ẹ̀rọ máa sọ pé kí ló ṣe lágbádá ẹ̀ kàn ẹ̀ nígbà tẹ́ ẹ̀ kàn pa àkàlẹ́ sí bí kó bá ti dé ó ti dé náà àbí so kí ni wọn ní máa bẹ bàbá wọn bá sí kí wọn máa gbé ìyànà rọra yẹn wò pé kí ni ẹnu náà wá kú lórí tí ọba mu lórí lórí ẹsẹ̀ Ọlọ́run títí bẹ́ẹ̀ ni wọn dáa ẹlòmíì lórí ìjàkíjà ẹlòmíì lórí ìrántí lórí kàtí òsè ẹlòmíì lórí lórí agbóró elékéjì ayékéjì agbóró nínú ẹfẹ sọfọ lọ ẹlòmíì lórí kókóró lóṣù ní mùsùlùmí lọ lórí ṣírìkì lóṣù ní mùsùlùmí lọ ó tún ká yá kí àwọn máa rò ó kí àwọn máa rò ó so ànábì sọ pé sọ ọsàn ẹn tí ọba ṣe nǹkan ní àlùkùrà tí ọba ṣe nǹkan ní àlùkùrà ó dàbí ilé tó ṣe kí ilé tó gbà wọn àwọn náà sì mọ̀ pé àìsí ìkànnì àlùkùrà nìkan kò ní sì tẹbi tọba kàtẹ bá hàn náà máa gbìyànjú àti ọmọtún rẹ náà gbìyànjú àti kọtù rẹ gbàtí òsín àkàn rẹ yóò kà máa ṣe tó wù ní nípa ṣe ọdẹ sọ yóò kà máa bí aláìsàn yá káàkiri tó ti so kọ́nà kó ṣe àkẹ́dàpọ̀ ẹ̀yọ ọmọ kẹ́ múra sí jùlọ bọ́tú tí ẹ máa mí sí ìṣẹ̀ bí ọba sọ fún ọ bọ́ọ̀ bẹ́ẹ̀ ọba sọ fún ọ bóde ọba sọ fún ọ bẹ́ẹ̀ nìkan sọ fún ọ ìwọ náà máa wò pé àà ah, tàfíìm tí ó bẹ̀rẹ̀ ń sanwó owó ibi níbi òbí ń gbìyànjú tí wọ́n sanwó ah, ẹlòmíì kò rí bàbá tọ màmá ní tọ bá kò sí ọ̀hún aláyé máa lọ́mọ sọ àlọ́kù ẹlòmíì bàbá ń bẹ láyé nígbà tí ò sí àwọn tí wọ́n sọ pé òkú ọmọ orúkọ kí nàlíkà máa ń gbé àwọn ìyàwó kan máa ń gbéra wọn ní gbogbo ayé kọ́lọ̀ kọ́sàn àyàwó wa ń bẹ̀rù ṣètò tí mùsùlùmí náà ó tàn ó dúró kálukú náà ṣe àwọn kan bẹ bẹ́ẹ̀ ìyá náà mọ̀ ṣe wàhálà ìyá fẹ́ sàfihàn bó ṣe máa fún lóṣù tí bẹ́ẹ̀ ní sanwó tàfihàn ní ìṣèjọba ìwọ náà pè lọ́lọ́run bá ẹ̀fọ́ ọmọ lọ́kùnrin tó gbèrè má lọ bẹ ṣèṣe kúṣe ń bẹ má lọ bẹ kẹ́kẹ́kẹ́ rẹ má lọ bẹ bábà kùdà má dánlọ kéyìí ìmọ̀ràn tí ọ̀dà látọ̀dọ̀ ẹnibọ̀dù lẹ́yìn ọlọ́run lẹ́yìn pé even ṣẹ́ sàánù yá ẹ̀ lẹ́yìn ọlọ́run sàánù wà bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run ìwọ kan sàánù ara ẹ̀ kí ọlọ́pọ̀jù lè bá àwọn ṣe tí wọn ò wọn lọ gán sílẹ̀ náà wọ́n ṣe wàhálà wọn ojú tó ẹ̀kọ́ wọn kó ṣe wọ́n bọ́ ṣe ń bẹ̀rẹ̀ ṣe òbí kò fi ama, kò fi wúlò kò fi jẹ́ ní ọ̀nà láti kè á mà ní ayé bẹ́ẹ̀ kí láyé ọ̀sẹ̀ ṣe kiri wọn náà ẹ̀rọ ìyẹn náà ayé wọn ẹgbẹ̀rún ọlọ́run padà àwọn obìnrin ẹgbẹ̀rún ọlọ́run padà àwọn obìnrin ẹ má ti fún náà dáná ẹ má ti ká máa dáná tó ná tí ọba ti pé àdáwò kankan ṣẹlẹ̀ sọmọ ẹni sì kiri ìyẹn yàtọ̀ ọlọ́run ọjà àlùkò ní ìdájọ́ ọmọ bùsẹ̀ tó àtọ́ ọ̀nà wa tó dé mùsùlùmí ṣùgbọ́n pẹ́ẹ́pẹ́ ọmọ náà serious nǹkan ṣe wé kiri bí kí wọ́n fọ́ màmí náà owó ọ̀sẹ̀ ọ̀nà bí wọ́n fọ́ màmí náà kẹ́ni wọn tó bẹ̀rẹ̀ náà náà náà náà bá jóbi wọ́n máa bọ́ wọn ṣe lára nígbà tó bá ní sọ́dọ́ tó bá ṣe lékin wọ́n máa bọ́ wọn ṣe lára wọ́n máa bọ́ ṣe lára rẹ̀ tí bá wá yọ ọ́ lákòókò màrá lọ lẹ́yìn wọ́n máa bọ́ ṣe rí so ti so that ọ̀nà kọ́ ṣàmì wa kò sẹ̀ nígbà kan máa sọ pé kí ọmọ tó rí bàbá kó tó máa bẹ̀rù kọ́mọ tó ṣe pé kí wọ́n máa ṣe kí bí bàbá bàbá sílé ẹbẹ̀rẹ̀ ọlọ́mọdé àrà báyìí bàbá lọ sílé tí wọn kì í má ṣe bàjẹ́ ṣe àtúnṣe ọlọ́run rí mi ẹ ti dépò kẹmọ pé ọlọ́run rí mi kọ́lẹ̀ ń ṣe ìbàlára mi pé ọlọ́run rí mi téèyàn bá tẹ̀lé ọlọ́run ní tí màmá mi ní kí wọ́n ṣe má jẹ má jẹ kẹ ẹ má kẹ má jẹ pé nínú máa jẹ pé máa ní ọmọ kọ̀ǹpilé bọ̀ gbà kí máa fóònù tí ara mi bá ṣe yíkọ̀ kí wọ́n máa jẹ kò màmá mi. mo máa sunkún lórí ọmọ àwọn ọ̀bẹ ń gbìyànjú bá lórí ọmọ ẹni náà sànà àwọn obìnrin lẹ́yìn ọ̀nà ẹ múra sẹ́kọ̀ọ́ yìí ẹ múra sẹ́kọ̀ọ́ àná kọ́kọ́ ẹ múra sẹ́kọ̀ọ́ ṣẹ̀dá ìṣẹ́ bá ń lọ lékeu ẹ múra dáadáa lẹ́sẹ̀ lékeu dẹ́dù kọ́ jálà bí dẹ́dù kọ́ náà kàlí dẹ́dù yíyan ṣe lékeu o wọn kọ́ ẹni tó dà o ẹni tó bá wà lùsàn bẹ́ẹ̀ kọ́ yọrọ ẹ̀kọ́ mi náà yọrọ ẹni òbí dára sílẹ̀ ẹ̀sìn ẹ̀sìn fún sọ sọ ẹ̀sìn sí lékeu yìí lẹ́pẹ́ òbí mi bá ń pọ̀ ọ so ti ẹjẹ sá dọ́mọ jẹ́ sáà bí ìmọ̀nà fún yín ẹ má tẹ́ má tàn àwa o so so so nítorí ẹjẹ máa ń tẹ́ pa kọ́kọ́ tí pápánrí àti pánrí kọ́kọ́ ní oṣù lẹ́gbẹ̀ẹ́ sí mọ́ṣú àti ẹgbẹ́ ẹ̀rọ àti ẹ̀sọ́ lọ́jọ́ àti wọ́n máa develop develop lẹ́bi débi bá àti èèyàn òkú báyọ̀ lórí pé àlàyé ó bẹ́ẹ̀ ní àwọn òṣìṣẹ́ ọkọ̀ ṣàfihàn ọlọ́kọ̀ sọ ilé kẹ́ múra gidi kẹ́ múra ibi tí fi ẹ múra kẹ́ máa máa ẹ̀yin náà máa dúpẹ́ mo fẹ́ ṣe first mo ṣe second mo fẹ́ ṣe third kí ló dé tó ti ẹni máa tẹ̀gà ẹni tí wọ́n ń ṣe o ẹni máa ṣe lára sí wọn o pé kínní o ẹni tó sáfù rẹ̀ ẹni ṣe lára rẹ̀ o ẹni náà ẹni náà fẹ́ gba ọmọ rẹ̀ ẹ máa ní ẹ máa dùn ẹ máa ọlọ́run kó fàlà kàṣẹ ẹ lọ́mọdé kí ẹ fúdù rẹ̀ ọ lọ ẹ máa tọ̀rọ̀ bẹ́ẹ̀ fún ọlọ́mọdé ọ gbàgbé ìwọ náà ṣe tèmi náà fún mi ṣé ráhùn fẹ́ gbọ́nà kẹ́mi lọ lè ha yé kí tún lè ha jíjẹ lọ kí tún máa kà á dìbò ẹ̀ náà ṣe máa ń ṣe nǹkan kẹ́tẹ́kọ́ máa wò ó pé ló gbàgbé àbí kó jẹ́ méṣe ní kọjá àbí kí tí ó kọ́ máa lọ́kọ́ máa lọ́mọ kí méjì ló ṣubú nígbà fọ́sọ̀ máa lọ́wọ́ kíláàsì kí wá níjà wọn lọ́dọ̀ ní ìsakọ ọmọ ní ìsakọ níta nígbà fọ́sọ̀ máa lọ́wọ́ kíláàsì ọ̀ọ́ ní ìsakọ ìsakọ nígbà fọ́sọ̀ máa lọ́wọ́ dákùn kí ló kí ló bára kí ló bára wọn kan nígbà fọ́sọ̀ máa lọ́wọ́ ń sakọ ọlọ́mọ tí wọ́n bá ṣe ní máa lẹ́lọ ní ọ̀nà tó ń jẹ́ ọmọ rẹ̀ so ọlọ́run kọ́ ṣàánú wa kẹ́ ẹ múra dáadáa fún ẹ sàwọ́dí lọ́kọ rẹ̀ ẹ múra ẹ̀yàn ọmọ rẹ̀ ẹ múra ẹ̀yàn ọmọ ẹ̀yìn náà padà bèbí o òbí ń gbìyànjú wá ṣe tí wọ́n dá fi ń ṣe ẹ̀yìn náà padà bèbí kí ẹ̀sìn táyà kẹ́ jù bí lọ kọ́dọ̀ tí tọ́nà bá tún kọ́ máa ṣe ọmọ tí bàbá bá sọ pé báwo ló fẹ́ dà báwo ló fẹ́ kí ẹ máa wò àwọn òbí máa ń tẹ̀sí àwọn ọmọ jọ mi so nípa tí wọ́n ń kọ́ńtà gbogbo kọ́dà nípa ìwà rúrù láti jàmbá nípa ìwà rúrù nípa ọ̀jẹ̀ sọ́mọ ọgbẹ́ báwọn lè ṣe báwọn lè ṣe ń gbọ́dọ̀ kò sí wọ́n sì máa bí wọ́n ṣe pọ̀ wọ́n sì máa bí wọ́n ṣe bójútó báwọn lè fẹ́ kẹ́ báwọn lè tí wọ́n bá ṣe tí wọ́n bá ti tẹ́tí ní àyà sọ́ọ̀ṣẹ́ lágbájá ni àyà wọ́n àbọ̀ṣẹ̀ àyà tọ́lá fọlọ́jú lọ́dọ̀ àbúrò rẹ̀ tó bá fàkọ̀nù òbí tó bá ṣe kí tí wọ́n bá mú un ìyẹn bá sọ̀rọ̀ fàkọ̀nù tọ́tọ́ ọ̀rọ̀ kọ́lẹ̀ dọ́kítà fún ọ̀rẹ́ kíákíá tó bá ti máa la tó bá ṣe àǹtà kọ́dà gbé ọ̀tọ̀ ọmọ làbẹ̀ ni kò ní ṣe kí ni kò ní ṣe kò ní ṣe kò ní kò ní máa ṣe bẹ́ẹ̀ so kò ní máa ti ṣe ẹnu ẹ̀sìn ẹni tó nífẹ̀ẹ́ ẹnu nígbà tó yẹ pé àbúrò nù báwo wá ni tó bá já àbúrò ọ̀rọ̀ ọ̀dẹ̀ ṣe máa sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni máa wà wọn mọ́ra ẹ̀ka tó bá tó kílẹ̀ fẹ́ jẹ́ kílẹ̀ fẹ́ dá so ẹ̀sìn ẹni tó bá tó fẹ́ jẹ́ kí nǹkan ọ̀fẹ́ di president àwọn di president kò sí tó bá ọ̀fẹ́ di president mùsùlùmí ìmọ̀ mùsùlùmí gbogbo ẹ̀kọ́ tó jẹ́ fún mi tó nílà ẹ̀kọ́ Quran ẹ̀kọ́ àkídà ó sọ kókó náà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa máa lò nítorí so bàbá di president ẹ̀sẹ̀ kí ni wọ̀ lọ́wọ́ àbí kí ni wọ̀ lọ́wọ́ bàbá di president nígbà bàbá di governor náà bàbá ti di governor tá ayé ní ìwé àpò yóò kówó jẹ yóò kówó jẹ àbí kò tẹ́ pé kò tẹ́ pé wọ́n ní kówó jẹ wọ́n fẹ́ ṣe déédéé ṣùgbọ́n òfin tẹ̀sí kún ọ̀ká ọ̀dọ̀ nàìjẹ́sì wọ́n ti kọ́ mọ̀ pé mùsùlùmí ń rú wàá sàfẹ̀sìn ẹ̀ wàá dẹ̀ wà dáadáa wàá dẹ̀ wà lẹ́kẹ́ níbẹ̀ wàá máa mú àwọn pọ́ìntì wàá nù àwọn gàtí yóò gbé jọba láwọn mùsùlùmí lọ́wọ́ àwọn aládùúgbà àfà àwọn àgbàfà àfà àfà àwọn àbáwọn àgbàfà ní ìmọ̀ tàbábàlẹ́wà ṣé tàbábàlẹ́wà bẹ́ẹ̀ ni ṣe àmọ́ ìgbàlú pẹ̀lú àti àmọ́ àwọn ọmọ orúkọ táwọn kèmílì ọ̀pọ̀dà parẹ́ wọ́n fẹ́ parẹ́ gbogbo àwọn tó bá ti dáa nínú mùsùlùmí tí wọ́n jẹ́ ìyàgídí tí wọ́n jẹ́ rùmúùsì rùmúùsì sọ́ọ́lẹ́ka sọ̀rọ̀ nínú ọ̀dọ̀ àwọn àti mádàlá bá fi náà bẹ̀ kọ́dà nínú àwọn èèyàn tó bí ẹ̀bọ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ fún ọ̀sẹ̀ parẹ́ ẹ̀fẹ́ máa mọ àwọn èèyàn gidi náà tó náà fẹ́ pa ìjọba lọ́wọ́ àdìmọ́ wa la máa ọ̀nà wa la ìwà dáadáa fẹ́ pa mọ́ wa la ẹ mọ̀ wá yè e fún wọn àwọn jẹ́nà àjẹ́ àjọ jẹ́nà àbùfá tí wọ́n tí wọ́n tí wọ́n ti fẹ́ ju ní oṣù tó kí nígbà tí wọ́n jẹ́ ológun sọtẹ́nì kan jọ ń agbára ni bàbá yìí fẹ́ ṣe wọ̀ fún lágbára lórí ká ọmọ ní ọmọ pé ìwọ ọmọ sábẹ́ pa ọlọ́run ọ̀pá láàbá máa ti bẹ̀ bí tàbá yìí bá dọ̀dọ̀ jẹ́ báwa máa mú kíní so so ti ṣe pé mùsùlùmí sì máa ń rí wọ́n sì ṣe dáadáa kódà àwọn ẹlẹ́sìn mi rí pé á ah, wọ́n sì rí dáadáa dáadáa fi ń do wọn dáná sí kíní pé torí kan jẹ́ lẹ́sìn ọmọ á sì kíní bẹ́ẹ̀ máa wọn sọ ó ṣe fọ̀tà tọmọdé wọn fi máa gbé kínní ọ̀nà kan jáde sáyé bẹ́ẹ̀ gbogbo àwọn akẹ́kẹ́ ń ta ṣẹ́ ń kà ní sukùl ń ta odò kínní odò kínní lọ́kàn wà lórí yín ìyá kan máa lórí kínní kan máa mú kínní kan wà gbàgbé pé so tí wọn máa di pé ìròyìn ọmọ àbàjẹ́ tẹ̀ ní ma wọn máa di pé lágbájá ní wà sábà pé ní wọn rò pé ẹlẹ́sìn fẹ́ǹsì ẹlẹ́sìn ju kínní kan sí kínní kan tó jọjú ẹ̀yin máa fi ẹ̀ẹ́dẹ́jọ lágbájá ah wọ́n á sọ pé ẹ̀ẹ́dẹ́jọ lágbájá kèdè rí ẹ̀ sọmọ kan bá sọmọ fẹ́ jọ yín níbi tó bá dé tó bá dé alára yín tó dà ọ wà sọ pé òun má jọ mi ọdẹ kọ́sì mi tó náà ń kọjá lára nígbà wọn tó dùn mí lọ ni mo fẹ́ kọjá pé ó jù mí lọ bó ṣe bí ẹ̀kọ́ náà ni mo fẹ́ kọjá pé ó jù mí lọ níbi ìmọ̀ yín náà ọmọ tó bá náà ah, ah, fẹ́ bẹ̀rẹ̀ ní ọmọ pé a kò tí ṣètò àní ọbẹ̀ inú ọbẹ̀ lọ́nà ni bàbá rẹ̀ iye níyà rẹ̀ bẹ̀rẹ̀ lọ́nà àní ìwọ bẹ̀rẹ̀ lọ́nà bá jù mí lọ síbáyìí síbáyìí ọmọ bẹ́ẹ̀ pé ee ìtọ́ ṣe ti pọ̀ ju kíní kan kíní kan àwọn ẹni ṣe bẹ́ẹ̀ náà kíní kan kíní kan àtọ̀ ṣe ní àtọ̀ ṣe ọ̀sẹ̀ ní sàwọ́dí ìgbàtọ̀ ṣe ní kíní so ẹ dábàá ìmúra ẹ ṣe dáadáa ẹ jẹ́ àmásẹ̀dá fún ẹ̀sìn àmásẹ̀dá fún mùsùlùmí àmásẹ̀dá fún àwọn òbí nípa àwọn so kì í sẹ́nu lásán fún ibi ọ̀rọ̀ sísọ ìwà sísọ ìwà ṣíṣe ọgbẹ́ tí a sì wà ẹ má jẹ́ kí ẹ̀sìn ni ó di ẹ má jẹ́ kí ẹ̀sìn ni kò ṣe kẹ́mi ẹ má jẹ́ kí ó ti lójú láti fi hàn pé bísí wa jẹ́ ọgọ́rùn-ún yóò bá jẹ́ ọgọ́rùn-ún ẹ̀fẹ́ pẹ̀lú nìkan tó lọ́ra ẹ jẹ́ káàpẹ́ mùsùlùmí. èdè pé mùsùlùmí ni yóò mùsùlùmí kan nìkan níbi ọ̀rọ̀ dáadáa níbi ìwà dáadáa ẹ̀ fi hàn yà gbé mùsùlùmí ẹn tó ní ànágbé sọ̀sọ̀ tó fẹ́ dáadáa àti ànágbé tẹ̀yẹ́ yìí ní sọ́lọ́sọ̀ ẹ̀sìn lórí ojú gbogbo àwọn ọjọ́ tó látara ẹgbẹ́ taxes ni ẹ sì mọ̀ bẹ́ẹ̀ ẹ sì pé kínní so sódà tó gbẹdẹ láti wà láyé inú rẹ náà ni pé tẹ́ máa kọ́nà ẹ̀tọ́ ẹ̀yin náà múra ẹ̀yin náà múra nínú ẹ̀kọ́ ayé òun tẹ́lẹ̀ múra kẹ́bí kẹ́bí ṣe dáadáa ẹ̀rù ṣe gbẹ lẹ́yìn pé àwọn máa gbapò mí lọ́wọ́ náà ṣe kò fi mí mí lọ́tọ̀ so sì yẹ lọ́wọ́ ṣàǹfà lọ́kọ̀ tó so Quran Quran kò sí tó tó kò sí tó tó wọn nílò rẹ̀ ó pàtàkì الذين آتيناهم القرآن يتلونه ويتلونه حق تلاوته so àwọn tó àwọn bá ní àwọn tó àwọn fún ní alukuran tí wọ́n sì ń tọ̀ kí ó ṣe kíkà lásán tí wọ́n ń tẹ̀lé torí tìláwà onítùmọ̀ tí ẹ máa kà onítùmọ̀ tí ẹ máa tẹ̀lé wàtábà ó máa tẹ̀lé bó ṣe àti ìlànà so so that kí àwọn tí wọ́n kọ́ kuran tí ọba ti nà láàrin ọlọ́run kò sọ̀rọ̀ kò sọ̀rọ̀ ní ọlọ́run bá kọ́ pé òfin kà sí ní òfin ẹ̀sán bẹ́ẹ̀ tí ó di ẹ̀sán bẹ́ẹ̀ ẹ̀rọ mẹ́rin mo ti àgbìyànjú pé mo ti há kúránì rẹ̀ kúránì ẹ̀ lé yóò máa fẹ́ gbàgbé pé ń fi kúránì ṣe pé kíní kúránì ẹ̀ lé nàdàmàtà pàtì ọlọ́run kò sọ̀rọ̀ ọlọ́run kò sọ̀rọ̀ ọlọ́run kọ́kọ́ ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ máa ṣe ọlọ́run jọ ṣùgbọ́n ọmọ táwọn ọ̀nà lọ́dọ̀ àwọn wa ní àsìkò aláàbí tó gbọ́ ọlọ́run ẹ̀ka ọlọ́run kò ṣe gbogbo wa o bẹ́ẹ̀ ni àlàáfíà náà ó kádàkà fún wa o ó wá jẹ́ káwọn ọmọ wa náà ó lè máa tẹ̀lé tọ́lọ́run àtàwa náà ṣe o ọlọ́run ní jẹ́ káwọn ọmọ kọ́ ló wọ́n ṣáná ńlá láìpẹ̀rẹ̀ ọmọ ọ̀gbìn wọ́n wọ́n jẹ́ kí dọ́mọdọ́mọ gbé ọmọ ọmọ gbé àwọn ọmọ alọ́wọ́ dọ́mọdọ́mọ tẹ́tí sí àárọ̀ ọmọ ọmọ gbé dọ́wọ́ dọ́mọdọ́mọ pọ̀ta tọ́ni ẹ̀ tẹ́lẹ̀ tẹ́ àpamọ́ yín ọ̀tọ̀ ní tí tí wọ́n máa ṣe kí tí wọ́n máa pọ̀ àwọn kàtìmẹ́bẹ̀ àwọn àmì ìdáṣẹ́rí honestly ọdún kan jábà ṣe ṣe máa ń ṣe kí náà ẹjẹ máa ń ṣe kí nípa lè jẹ pé ẹ bá wọ skul ẹ wá tíṣọ wọn lè pè é pé wọn ti di pé kìnìún wọn lè pè ọ lọ sí iṣẹ wọn lè pè ọ lọ sí item seven wọn wọn jẹ ọjà sí báyà pọ nílò ẹjẹ lé àlẹ yìí kò lè rí bí ṣe bí ẹsẹ ti àwọn màmí wọn màmí wọn lè fún ní nǹkan ìmọ̀ ẹ̀rọ ká kọjá ẹ̀ máa ti náà sínú ẹ̀tọ́ bàbá àdìmọ̀ ọ̀tọ̀ máa jẹ ẹgbẹ́ méjì ni wọ́n jẹ́ kíníkà wọ́n tẹ̀mí àwọn ẹ̀dẹ̀mọ̀ sọ pé àwọn ẹ̀dẹ̀mọ̀ sọ̀rọ̀ mí náà lọ́dọ̀ rẹ̀ pé tẹ́ni náà ò sọ́rí tẹ́ni náà ọmọ tó wọn fòfà lọ́mọ sọ̀rọ̀ mí náà lọ́dọ̀ rẹ̀ bí ó ṣe ń pa wàmí ọ̀nà mí náà wọ́n dákọ̀ yìí wọ́n máa ń tọ́jú sí business ṣe àwọn mí business ní ìbámu àmì ìṣe tí ọ̀dẹ̀ parí school ọ̀nà kọ́ṣà àwọn ọmọ rẹ̀ tó bí ọmọ sí so ó sì máa ń fẹ́ kọ́ yàtọ̀ sọ́mọ tí ń ṣọ́gbù tó kò wọ́n fẹ̀mẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé bẹ́ẹ̀ làwọn ẹni pé ní ṣọ́ọ̀bù ọ̀gbìn bẹ́ẹ̀ lọ́wọ́ pé lásìkò ọ̀dé ó ṣiṣẹ́ lóbi kan rẹ̀ nínú ọ̀gbìn lọ́wọ́ yàtọ̀ sí yẹn tó lè bá lè lágbà lẹ́kìn yàtọ̀ sí yẹn ṣùgbọ́n ọ̀bí ń ran ọ̀ṣẹ́ ọbẹ̀ kí tí wọ́n fọ́n ní òtúọ̀ lọ́nà òtúọ̀ tí ní tún àwọn àmì àwọn lọ́sọ̀dà kẹtẹ pé lọ́yà wọn ná ọ̀ṣẹ́ wọn ṣe ọjà lọ́wọ́ ọ̀bí láti rí lẹ́nu ọmọ ọlọ́mọ fẹ́ jẹ́ ìyàwó ìṣẹ́jọ́ ìjẹ́ ìjẹ́ ìkọ́tù ìjẹ́ ìkìlì àwọn amẹ́kẹ̀lẹ́ tí wọ́n sọ̀rọ̀ kí wọ́n fi wàá pè wọ́n dàní wọ́n sì gbà sáà níwà mo ti rẹ́ni lọ́rin pé nígbà tó wà lọ́rin kì pé tí ẹnìkan náà tó ti kọ́ tirẹ̀ tó ní bí ọmọ ilé pè wọ́n ló sì dáná mọ̀ nínú iṣẹ́ wọn lè yí lọ́nà tó wá tó akẹ́kọ̀ọ́ jù nígbà wọn lẹ́nu sọ ṣùkọ́nà kọ́ ṣàmì ẹ̀rọ kan yẹn tí a bá ti lójú òkòrò nítorí bá ṣe fún yàn tí ò tó yàn tẹ́gbẹ́ ẹ̀kọ́ ó ṣe ìjọ gàárì wọ́n jẹ́ káwọn àgbọ̀mù gàárì tí ìbá ṣe ibi tó bá ti ẹbọ jẹun ibi tó bá ti ẹbọ gbà ọ̀tọ̀ lè yíwọ̀n ṣe àdé àmọ́ súnmọ́ra àṣìmọ́ ń dára aṣẹ tuntun ọlọ́run àbí ìyẹn yàtọ̀ ṣùgbọ́n ẹni hà ó ọ̀dọ̀ ọ̀kẹ́ gbọ́dọ̀ máa ń pé kẹ́nìkan jẹ sàláàtì kò sí tọ́kọ̀ kò sí kí wọ́n má tẹ̀ sọ pé kàlá gbọ́ tiẹ̀ ní wọ́n ń jẹ báyìí wọ́n máa gbá tiẹ̀ lọ wọ́n ti tún gbà yóò ti yọ alámọ̀dọ̀gbà wàá tún sáájú àwọn ọ̀gbìn ẹgbẹ́ ọ̀gbìn àwọn ọ̀gbìn tí wọ́n dé balẹ̀ kalẹ̀ fún mi ọlọ́run jẹ́ ọmọ rẹ̀ ṣe o sọ̀nà ìrísẹ̀ wọn lánàá aláàlú yìí kò sí wàá kì í fún wọn kàkàmá ọdún máa sàdá fún wọn ń dídá máa gidi gan máa tọ́ máa yìí wọ́n á gbé sàdá gan pé àrò bí tiẹ̀ so ẹ dákòtò náà bá kẹ múra dáadáa fẹ kúrà ẹ múra ẹ múra bó ẹ máa ka ẹ máa ka kọjá ẹni tí ọlá fà tàfé ìwọ náà máa hàn lé máa hàn lé wọn máa kà dáadáa ìdájọba máa kà dáadáa kọ ọmọ wa ṣe kìnnìún ẹni tó ń rán tó láyè tàfé nìyẹn òtítọ́ wa tẹ̀ tó ọmọ lọ́gbẹ́dẹ̀ nìkan máa kọ lórí máa kà dáadáa tó bá máa kà dáadáa ìwọ náà máa ha méjì méjì mẹ́ta mẹ́ta ó níbi tí wọn náà tó bá dà sílẹ̀ dáadáa tó sì kọ́ lọ́dọ̀ tó sàrà fẹ́ tọ̀tì tó ti ọmọ wọn ṣà ẹ̀dá pẹ̀lú náà ẹ̀yọ́ ọmọ ẹ̀ múra dànù tẹ̀sí ló ti ṣe gbọ́ ẹ̀ má ṣe dànù ọmọ nǹkan pa àwọn àṣepọ̀ yóò ṣe kọ́sọ̀ olúwa kọ́sọ̀ olúwa ilé ayé ìlú ìbá ó sì máa náà ọlọ́mọdé kékeré kọ́kálùkù ó sì jẹ́ kí ìgbẹ̀yìn wọn dà ṣẹ́ẹ̀tì gbọ́ kò sí